èèyàn lọ Fatai Yusuf ọkọ olóyún gbogbo ibi tí wọ́n ń pè ní South West pátá ìlú ní iléeṣẹ́ sí kò sí ìlú kan tó gbajúmọ̀ tí iléeṣẹ́ ọkọ olóyún ò sí gbogbo oògùn ẹ̀ sì ń tà bíi bẹ̀bẹ̀ ṣùá ó lè jàgbà kọ́mọ kó fìrí ó kú bíi oṣù bíi mẹ́fà tí ó kú ara àpẹẹrẹ ẹ̀kú sọ ọ́ ọlọgba mùpó ọgbọ ọlọ́pàá wọn sọ odidi mọ́tò kan làwọn ọlọ́pàá fi ń tẹ̀lé tìbọn tìbọn ti gbogbo ẹ̀ ti gbogbo ẹ̀ tó ń ti gbogbo ẹ̀ ń kọ́ mo rántí ìjọ a lọ Dubai ọlọ́run kọ́ mọ́ ṣàwọ́lá gbogbo bó ṣe ṣe dáadáa bọ́ bá lẹ́sẹ̀ kan wájú rẹ̀ wọ́ ọlọ́run bá ń darí ẹ̀ jẹ́. mọ́fò gbẹ sàárè gbẹ ẹyin fàtà yusuf ọkọ olóyún o má jẹ́ kí a sàárè ọ̀jẹ́ ó ṣe dáadáa pọ̀ ó fa one thousand six hundred and forty èèyàn ní sanwó oṣù fún gbogbo wọn lọ́dàálẹ̀ álẹ̀ lọ́sàn kan òru kan ah wọ́n pa ọkọ olóyún ni o kò pọ̀ wọn jẹ mọ́ ikú lọ́yọ̀wọ́ rẹ̀ nú àwo tán ganan. Fatai Yusuf ọfọwọ́ okùn lélẹ̀. ikú tó pa Fatai Yusuf bíi dán lórí ayé gbọ́ nípa akú rẹ̀ wọ́n diwọ́ mọ́ rí ikú tó ka gbogbo ayé láàánú. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dunni kójú rẹ̀ ó bù. ẹ wo ọkùnrin tí ẹ pa lókè Ògùn tó dá wàhálà gbódòrò sọ́ọ̀lẹ̀. So tí Sunday Igbòho fi yarí. olóṣèlú tó wálé láti ìlú èbó lọ kàwé ló ṣe gbogbo ẹ̀ ó rówó nílùú èbó ní Germany ló bá wálé àwọn èèyàn mi ti ń jìyà ẹjẹ́ àwa káwa káwa help wọn ó kúkú kówó wá ni ọ̀dà kó lọ bí ilẹ̀ bí ẹni. mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tó bá dé láago mẹ́sàn-án gẹ́gẹ́ ẹ̀yìn ẹni tọ́rọ̀ ọkù Fatai Yusuf tó sojú ẹ̀ tó wà nù ọkọ̀ níjọ́ tí Fatai Yusuf ọkọ̀ olóyún ti hàn pa ẹni náà wà pẹ̀lú mi ó lè yí jàgbà kọ́mọ kófìrí ọkùnrin tá a wí yìí lókè ògùn ó dákò kó lọ bí ilẹ̀ bí ẹni mùjísà ọlọ́run tí ọkọ̀ọ̀kan rí ni pé. àwọn bíi ogúnlẹ́gbèje èèyàn tó gbà nú oko ọ̀dàkọ̀ oṣù lọ dàkọ̀ ẹ̀gẹ́ lọ ọ̀sán kan òru kan ni wọ́n fi màálù jẹ gbogbo náà ni wọ́n gbé òun náà wọ́n gbé wọ́n sì pa á gbogbo ẹ̀ lọ́mọ́ra wọn àkànníyà ẹ ti ṣe ni ó rí ẹ máa kàn ní àfọkùnfin màálù jẹ oko ẹ̀ bóyá wọ́n jọ ní gbódòǹró sọ wọ́n jọ ní gbọ́nmi omi òtó àwọn kan ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ìwádìí míì tún ti jáde o ọ̀rọ̀ òṣèlú nìkú rẹ̀ lọ́mọ o àti gbá àtẹ̀yìn ọba tó ní wá gbogbo ẹ̀ ló tó ọ lójú. kí ni Fatai Yusuf ọkọ olóyún rà lọ́wọ́ báńdíìtì kí ló rà lọ́wọ́ ọkọ tó rà lọ́wọ́ àwọn Boko Haram kí ló rà lọ́wọ́ àwọn agbébọn. irú oúnjẹ tí ń lọ ọwọ́ wà nù mọ́tò rẹ̀ wọ́n wà lẹ́yìn mọ́tò rẹ̀ ọ̀nkọ́ òtẹ́ẹ̀lì kan nílùú rẹ̀ ní ẹ̀yìn kí ni wọ́n ń pè é ní òtúkọ́ ọ̀nkọ́ òtẹ́ẹ̀lì ló tu òtẹ́ẹ̀lì tá a wí ọkà àárò yàrá bíi three hundred wọ́n á gbowó sẹ́yìn ọkọ̀ wípé a ò ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ ń bẹ̀. kóun ó gbowó fún bàbá àwọn kí bàbá àwọn ọmọ bóun mójútó àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ó lè máa fún ọ lówó. ọba sọlẹ̀ ọyà wọn ó gbowó lọ lẹ́yìn ọkọ àwọn olè ò gbowó lọ wọn ò máa gu ẹ̀ wọn ò mú nǹkan kan àwọn wo lọ wá a pa á. àwádìí ikú Fatai Yusuf fọ ọkọ̀ olóyún láti ìgbà náà bó ṣe jẹ́ pé gbogbo rédíò station tí ń bẹ nàìjíríà ìdajì rédíò station tí ń bẹ nàìjíríà àti tẹlifíṣàn ló gbé mọ́tò fún mọ́tò ńláńláńláńlá ó gbé fèmí tí mò ń sọ̀rọ̀ yìí tó o bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó o lákàkì tó o tóbi ọkọ̀ olóyún ó gbé mọ́tò fún ọ bẹ́ẹ̀ náà ni rédíò àti tẹlifíṣàn station sáwọn rédíò yẹn ṣé wọ́n wá rí ìwádìí ń ṣe délẹ̀ sáwọn tẹlifíṣàn yẹn ṣé wọ́n mẹ́ni ọ́ pa á ìjọba ń kọ́ tí wọ́n ní àwọn tó pa gúnugún èyí kádùn òun àkàlàmọ̀gbò èyí kò sùn. ló kọ ẹni tó mú wá bá mi ọkọ̀sẹ̀ méjì tí ó kù ọmọ ẹnìkan wá bá mi aláàjì mo fẹ́ kẹ́ ẹ já hẹ̀pù ọkùnrin mo fẹ́ spọ́nsọ̀ rẹ̀ ọ̀kan ni lára àwọn ambassadọ̀ mi ó ní kọrin fún bàbá lọkùnrin yìí náà bá kẹnu bọ̀ àfi bí ìgbà barista bá ń dún ara mi mì tìtì pé a níbo ni irú tálẹ̀ǹtì eléyìí wà ó ní tóun rí náà nu mo fẹ́ sponsor ẹ̀ bàbá màá rarinṣẹ́ fún màá gbé mọ́tò fún mo dẹ̀ máa ṣí ọ́fíìsì ńlá fún lẹ́kọ̀ọ́ ayé ò gbòòrò gbọ́ ọkùnrin yìí náà ò lè sùn mọ́ etí rẹ̀ nà èèyàn ah, promise irú yùn tí è ṣe pé tó sì jẹ́ pé ó kéré pin ó ti gbé mọ́tò bíi márùn-ún fọkùnrin pé lọ́ọ́ bá ń gbé lọ fẹ́ nì lọ́ọ́ bá ń gbé mọ́tò fẹ́ nì ọ̀pọ̀lọpọ̀ rédíò station tó bá fẹ́ sẹ́ǹdì mọ́tò sí ọkùnrin ni ó pè ọ́ yẹ wá bá ń gbé lọ bí pa rẹ̀ ni o bí gbàkejì ẹ̀ ní bí mọ́níjà rẹ̀ ní ẹ̀ lè mọ̀ wọ́n jọ ọmọ jókòó nú tí wọ́n jọ ọmọ jẹ tí wọ́n jọ ọmọ mu. ṣùgbọ́n níjọ́ tí kú òde ọkọ̀ olóyún ò lè dágbére fún un. Hey, béèyàn bá jorí ahun tó bá worú ikú tó pa Fatai Yusuf ọkọ̀ olóyún òǹtọ̀ ń ó sunkún níjọ́ wọn pé bàbá Muyideen Bello wá bí ijọ́ mẹ́jọ òkú ẹ̀ bàbá fẹ́ sunkún ní lẹ́ni tí ó ha ẹ̀bùn tí bíi họ́ọ̀lù tí wọ́n ti ṣe tọ́jẹ́ wípé ọ̀fẹ́ gba five thousand èèyàn tí bíi yìí yóò kún bámú tí kálukú ọmọ fàrẹ́sì lórí lọ tí wọ́n ó sì mọ gba nǹkan lọ́nú àwẹ̀ ẹsẹ̀ àmúrò eléyìí ẹ̀ fi dá wa lójú bàbá gbójú òkè inú bàbá bàjẹ́ kí làá wàá wí ń pa bàbá ẹ̀ ńlá àwìn ń pa àyà ẹ̀ ó fi bàbá lẹ̀ ó fi ìyá lẹ̀ sáyé. Hmm, iṣẹ́ wa diṣẹ́ oníṣẹ́ iṣẹ́ tí one thousand six hundred and forty èèyàn ń jẹ́ yẹsà tí wọ́n ń sàn lójoojúmọ́ ẹ wá ta ní àmójútó yùn. ọkọ̀ olórin tó bá jí làárọ tó bá nà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bá wojú fóònù ẹ̀ ńgbà tí ọba ìtaago méjìlá bíi thirty million ó ti worí ẹ ó fa thirty million ó ti worí fóònù ẹ ní déédéé aago méjìlá. níbi tọ́wọ́ èyí pọ̀ dé níjọ́ tá a lọ sí Dubai. oníkálukú ọmọ ìnáwó sì ń tó wù ara kùránì kọ̀ọ̀kan fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí golden kùránì tí àwọn bára rú ẹ̀ ní ìsìn golden quran ó fún mi ó fún Táíwò Àlàbí ó rà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ bò fún àti báàgì kún bá ti ń wo kùránì yẹn nù lé inú mi á sì bàjẹ́ àwọn asẹ́ni lórí amọ̀mọ́ sẹ́yìn lórí o kí ló fà á ná ṣé ọlọ́pàá ni òṣìṣẹ́ wọn tó ni àbíjọba gan ni ọ̀fẹ́. ọ̀dà ẹ̀jẹ̀ ń kọ́kọ́ ṣe báyìí ná ẹni tó wà nù mọ́tò níjọ́ tí ọkọ̀ olóyún níjọ́ tí wọ́n pa ọkọ olóyún ọ̀dà tá Yusuf hey! tá a bá ń sọ̀rọ̀ nínú àwọn tí ń tọrọ àwọn èèyàn tó jẹ́ aláàánú ẹ̀dá ọ̀kan ní Fàtà Yusuf ọkọ olóyún èé ṣe tí àwọn èèyàn pààyàn ní Nàìjíríà tá à ní mẹ́ni ọ́ pa kí ló dé tí ń rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé. bí wọn bá pààyàn ní nàìjíríà àní mẹni ọpa wọn wọn pa Chief Bọ́lá Ìgè ààrẹ ni ọpa dò ní ọlọ́run wọ́n pa oríṣiríṣiríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti pa nílẹ̀ yorùbá yìí mélòó la kà ká tó wá ka ti fàtà Yusuf ọkọ olóyún nígbà ó kú kò sẹ́ni wọn ò kó wọn wọ́n kó gbá wọn kẹran wọn kó kòkò bàbá àṣàṣùn wọn lọ mú wọn ń jọ náà ẹn tó wà nù mọ́tò ń jọ wọn pa Fatai Yusuf ọkọ̀ olóyún òṣèré ńlá ni ọkọ̀sẹ̀ mẹ́ta ọkọ̀sẹ̀ tí Fatai Yusuf ọkọ̀ olóyún òkú ló mú ọkùnrin yìí wá bá mi ó ní bàbá mo fẹ́ hẹ̀pù ọkùnrin yìí mo fẹ́ kó náà ó dé èèyàn ó ní tálẹ́ǹtì ni ó pé olórin ni kọrin fún bàbá lọ́ba gbóhùn ara mi sì ń bù ú má sọ lórí àga. pé ń bo ni tálẹ́ǹtì eléyìí ti wá ó ní bàbá tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́nu mo fẹ́ ra mọ́tò fún àti irinṣẹ́ ṣùgbọ́n gbogbo publicity ẹ̀ mo fẹ́ kó léyìn lọ́wọ́ mo sì fẹ́ gba ọ́fíìsì ńlá fún lẹ́kọ̀ọ́ pé kò náà dá ọkùnrin ni wọ́n ń tẹ̀lé ọkọ̀ olóyún káàkiri ambassadọ̀ ló nílé iṣẹ́ ọkọ̀ olóyún orin ni ó fi wọlé o àwọn èèyàn fẹ́ gbóhùn rẹ̀. Adékúnlé ìmọ́lẹ̀ mi èmi lókìkí bírẹ́ẹ̀tì ọjọ ńlá lọ́jọ́ yẹn òkìkí o ọjọ́ máa lè gbàgbé láyé nílé ayé mi ò bẹ̀dà bá ń táyé wá tó bá tún ń tán gbà wá òkìkí ò lè gbàgbé ibi ń bá táyé wá hmm, ọjọ́ burúkú èṣù gbomimu ni. ọjọ́ burúkú èṣù gbomimu. alájì fàtàì yusuf wọkọ olóyún hmm. ṣe wọn náà pè mí o oh, oh. wọn kí o jẹ́ ká lọ sí ìrìn àjò hmm. nígbà yẹn wọn fi mí ṣe mega tó ambassador. nínú product ẹ bẹẹni ni èmi ni mega tó ambassador. òkìkí olórí ọ̀la o wọ́n ti rán mi lọ Dubai mi ò wọ plẹ́ẹ̀nì rí o ọkọ̀ olóyún fàtàyí ló rán mi lọ Dubai. kábíyèsí ọlọ́run. olókìkí tó bá ti Dubai dé máa rán lọ sílùú Mẹ́ka torí wípé òun kírun wákàtí márùn-ún ẹ̀ òun pé hmm. tó bá wá ti Mẹ́ka dé o ó ní mo jẹ́ ní mọ́tò òun á ní mọ́tò tuntun. kábíyèsí olódùmarè. Adékúnlé inú mi dùn o ìgbà tó wá di January òkìkí olórin ọlá ní twenty twenty tó kọjá ló bá pè mí pé ìrìn àjò yá hmm. mo lọ bá wọn nínú ilé wọn lọ́jọ́jọ́ yẹn ni ìgbà tá a bọ́ sínú mọ́tò tá a lọ mo béèrè lọ́wọ́ ọ̀gá mi pé ìlú wo la ń lọ o ló kí n máa lọ sábẹ́ Olúmọ̀ọ́lẹ̀ Gbàlàké ẹ̀yin lẹ́ wakọ̀. èmi ni mo wakọ̀ lọ́jọ́ ọjọ́ yẹn o. kábíyèsí torí wípé tá a bá ti jọ ń travel. Hmm. ọkọ̀ lóyún fàtáyì o wọ́n fẹ́ràn kí n máa drive àwọn. ọ gbàgbọ́ nu drive rẹ. àìmọye ọ̀rọ̀ tájọ́ máa ma sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìyanjú. Hmm. wípé ọlọ́run fún ẹlẹ́bùn gan ni. láàrin ọmọ ìyá méjì. wàláì ó dàbí wípé ìyá kan náà pẹ̀lú bàbá kan náà ló jọ bí wà ní ìfẹ́ tó wà láàárín wa. níjọ́ tó mú ọ wádọ̀ mi ní stúdíò nìbàdàn tó ní bàbá olóòtú mo fẹ́ hẹ̀pù ọmọ ẹ̀ bó o lórí lọ́kàn rẹ̀ tẹ́ kú mi ti rí òsè yìí torí pé bàbá tó bí mi lọ́mọ ó fi mí ilẹ̀ láti kékeré ọmọ ọdún méje ni mo wà tí bàbá mi ti kú Adékúnlé tí ò sólùrànlọ́wọ́ màmá mi ní breast cancer mi ò rẹ́ni tọ́ mi o ìgbà tọkọ olóyún wa dìde pé ó fẹ́ ràn mí lọ́wọ́ hmm. inú mi dùn gan ni mo wá ní ó dàbí pé àsìkò ti tó tọ́lọ́hún fẹ́ gbàdúrà mi àṣé ríro ní tèèyàn ṣíṣe tọ́lọ́hún ọba ah, ni. kábíyèsí olódùmarè. wọ́n mú mi wá sọ́dọ̀ bàbá wa Kọ́lá Olóòtú o. bẹ́ẹ̀ ni. wọ́n ní bàbá mo fẹ́ kẹ́ ran ọmọ yìí lọ́wọ́ mo fẹ́ kẹ́ promote ẹ̀ iyekíye tí ó bá máa ná àwọn àwọn agbowó lẹ̀ ṣe bí bẹ́ẹ̀ ni wọ́n ṣe wí. bẹ́ẹ̀ ni. tinú mi ti pé àsìkò ti tó. ó lóun ọ̀rọ̀ àrìnṣẹ́ complete set irinṣẹ́ òun ó sì gbé mọ́tò fún un gbogbo ẹ lọ́wọ́ ọlọ́run ló wà. níjọ́ tí hàn ní àpọ̀kọ̀ olóyún ká tó mọ kẹ́ ẹ̀ tó mọ lórí sítórì bí wọ́n ṣe pọ̀kọ̀ olóyún yẹn níjọ́ tí hàn ní àpọ̀kọ̀ olóyún wọ́n wá mú ọkùnrin ọ wà lára àwọn tọ́lọ́pàá kó èmi wá ń sọ fáwọn ọlọ́pàá pé bọ́ọ̀n bá lọ́wọ́ sí irú ikú tó pọ̀kọ̀ orí rẹ̀ ló burú ẹni tí promise wà ńlẹ̀ fún tó wípé promise tó wà ńlẹ̀ fún èló wọn fẹ́ fún ẹni tí ó pọ̀kọ lóyún tí ó wà á fi pé tí ó fi mọ̀ ń pa ẹ̀ ẹni tí ẹni wọn ra complete irinṣẹ́ fún irinṣẹ́ bí irinṣẹ́ thirty million tí wọ́n gbé mọ́tò fún mọ́tò jági tí ọmọ kọrinṣẹ́ tí wọ́n sì gbé káà fún tí wọ́n sì rẹ́ǹtì ọ́fíìsì fún lẹ́kọ̀ọ́ tí wọ́n sanwó ọdún méjì ṣé eléyìí ò ní ọ̀wà lọ́wọ́ nínú ikú ọ̀gá rẹ̀ wípé kí wọ́n pa ẹ̀ ń sọ ń lẹ̀ bẹ́ẹ̀ ṣe rìn abádé abẹ́òkúta lálẹ́ ọjọ́ yẹn ibẹ̀ la sùn. abẹ́òkúta lẹ sùn. ìgbà tó dọjọ́ kejì mhm. èmi gbé mọ́tò lówùúrọ̀ kùtùkùtù mo ní mo fẹ́ lọ sí car wash láti lọ fọ mọ́tò torí pé mi ò fẹ́ kí mọ́tò ó máa dọ̀tí rárá. Hmm. ibi tí mo ti ń fọ mọ́tò ni mo wà ìkan nínú ọmọọṣẹ́ ọkọ̀ olóyún ṣe bóun ló pè mí o oníṣẹ́ a máa ń tí ń pè mí o mo ní mò ń fọ ọmọ tó lọ́wọ́ ìgbà tí mo fọ ọmọ tó tán mo padà dénúlé mo lọ bá aláàjì Fatai ní ní bedroom wọn wọ́n sùn sórí bed ojú wọn pọ́n. ojú ẹ̀ pọ́n. ojú kọ́rẹ́ lọ́wọ́ o. ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́. mo ní sàmánù mi kí ló dé wọ́n ní wọ́n pe àwọn látẹ̀kọ́ fẹ̀díra wípé ọ́fíìsì kan jóná ló òwúrọ̀ yìí o mo ní báwo ló ṣe jẹ́ mo ní chairman ẹ jẹ́ ká máa padà lọ́sẹ̀ kó fẹ̀díra o ẹni tó bá ṣe irú ẹ̀ òye kan fi ijó òfin hmm, hmm. ọjọ́ yẹn ni chairman sọ fún mi pé táwọn bá ní káwọn fìyàjà wọn tó ń bẹ níbẹ̀ aláìmọ̀dí ajẹ́ ní ibẹ̀ òkìkí o tabaníkà kó wọn o àìmọye ẹni tí ò ṣẹ̀ o tí ó jìyà aláìṣẹ̀ wọ́n bá sọ fún mi wípé àwọn ti gbọ́ gbogbo èrò ọkàn mi ni wípé à ń padà ṣe kófẹ̀díra o hmm. àtàwọn escort tájọ ń bẹ níbẹ̀ o àti rò pé kófẹ̀díra là ń lọ. ọlọ́pàá mélòó ló tẹ̀lé. ọlọ́pàá méjì ló ń bẹ lẹ́yìn wa. wọn ò gbébọn lọ. àwọn méjèèjì náà gbébọn lọ́wọ́. ìbọn tọ́ta sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé ak forty seven ni àbọ̀tárì wàláyé ak forty seven náà gbé lọ́wọ́ àbíbọn ìbọn káyìn ká tún kì í. ak forty seven ni wọ́n gbé lọ́wọ́. kì í ṣe ìbọn pòpò tí wọ́n fi ń pọ̀ kẹ́rẹ́. wàláyé kì í ṣe pòpò rárá. òkìkí olórin ọ̀la làbàgbéra o lánìyàn padà ṣe kó bẹ̀rẹ̀ dìra mọ́tò escort ìyẹn ti lọ níwájú èmi ń bọ̀ lẹ́yìn o bàṣẹ́dé láfẹ́ wá níṣẹ́ máa ń bá sọ wípé dẹ́fà yẹn ò tiẹ̀ béèrè òkìkí jẹ́ ká máa lọ sí ìsẹ̀yìn èmi báyà sọ́nà sẹ́yìn fóònù la fi pe mọ́tò escort padà ìyẹn lescort fi wá alẹ́ yìí wá lèmi fi lọ níwájú. ó ó àwọn escort ni máa lọ níwájú tẹ́lẹ̀ tẹ́yìn ọ wà lẹ́yìn. àwa máa ń bẹ̀ lẹ́yìn wọn ni ẹ̀mí chairman bá sọ fún mi pé òkìkí bright jẹ́ ká máa lọ sí sẹ́yìn òòrò ẹ̀bẹ̀ dí. Hmm. fóònù la fi pe àwọn escort padà láwọn yẹn bá ń bẹ̀ lẹ́yìn wa òkìkí olórin o lọ́jọ́ yẹn náà sọ fún mi pé tábà ti padà láti ìrìn àjò tá à ń lọ òkìkí mọ́tò tí mo promise ẹ o tábà ti délé máa gbé fún ẹ wọ́n sọ fún mi lọ́jọ́ yẹn mo fọlọ́hún búra mo fà ànábì búra kábíyèsí olódùmarè. ó ní ti dé lẹ́yìn ìbálẹ̀ o máa tó tí mo promise máa gbé fún ẹ. mẹ́kà ọdún táwọn ènìyàn wà dálé ìyájí. máa lárin iṣẹ́ ńlá fún ẹ o láláì mọ̀ pé ṣàmánù nílò kò nílò wákàtí kan láyé mọ́. òkìkí máa ṣe lọ o akọjá igbó ọ̀rọ̀ adìyẹ síwájú. Si báṣe kọjá igbó àdé ẹ̀ síwájú òkìkí mo rí pọ́tò ǹjẹ́ kí mẹ́nu fa àfìgbà oníbọ́ndún òkìkí ò látẹ̀yìn ṣíàmà ń bá ní mr òkìkí turn back ìbọn. ó ní turn back ìbọn. turn back ìbọn mo gbìyànjú láti yí padà o ṣùgbọ́n ẹ pa kò bóró mọ́. ẹ pa ò bóró. torí wípé ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wa kò tó ń bẹ́ẹ̀ ní ibẹ̀ mọ́tò lè tán lẹ́ẹ̀kan kó padà láéláé tẹ́ bá máa tọ̀ ọ̀hún ẹ máa lọ síwájú ẹ máa padà sẹ́yìn kí tó padà sẹ́yìn o ìbọn ti bá chairman mi báyé ni mo wà òkìkí bọ́rùn mo wà mí ò mọ lọ́jọ́ yẹn mo ṣàbọ̀lẹ̀ mò ń pariwo chairman chairman àwọn escort tí wọ́n ń bọ̀ lẹ́yìn òkìkí olórí ọ̀la wọn ti dúró àwọn náà wọ́n yìnbọn sí inú igbó torí pé àwọn tó yìnbọn ò rí wọn inú igbó ni ìbọn ti ń jáde wá mo kàn rí pé àwọn escort náà yìnbọn kébi náà tó wá ronú pé ìbọn máa lè bà mí níbi tí mo dúró sí kí n tó bẹ́ẹ̀ sí inú igbó tó ń bẹ níwájú mi òkìkí ọjọ́ tó lágbára tí mi ò fẹ́ máa rántí mọ́ láyé kò síjọ́ tí máa rántí ọjọ́ yẹn òkìkí mọ́lẹ̀ tòmíjẹ́ ò ní bọ́ lójú mi torí pé kíkú má pa láàánú wa lójú wa lójú mi láláàánú mi ló fi ilẹ̀ ṣàṣọbúra. ọ̀dà oṣù mélòó lẹ wàá lò ní ọjọ́ mélòó lẹ lò ní police station gbà lẹ́yìn ìṣẹ̀lẹ̀. twenty one days ni mo lò láti mọ́lé. ọjọ́ mọ́kànlélógún ní ìyágan kú ní ìbàdàn. kí ló dé tí wọ́n fi mẹ́yìn sínú àṣà. wọ́n ń ṣe investigation ni o torí wípé àwa la wà pẹ̀lú wọn ti ṣe lẹ́yìn fi ṣẹlẹ̀ wọ́n gba fóònù gbogbo wa pátá ìgbà tó yá tí wọ́n wò gbogbo àwọn tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wàláì wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ hmm. ẹni tí mo bá sọ̀rọ̀ bí ọdún kan sẹ́yìn o gbogbo ẹni wọ́n get lórí fóònù mi pátá gbogbo bó ṣe wà account mi. ẹ tẹ́ ẹ jọ sọ̀rọ̀ lọ́dún kan sẹ́yìn. wàláì gbogbo ẹni wọ́n mọ̀ pátápátá gbogbo owó ṣe ń wọlé sórí àkáǹtì mi láti bí ọdún kan sẹ́yìn kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá rí kí wọ́n tó sọ wípé ká máa lọ sí ilé wa pé kọ́ ọlọ́run má jẹ́ ká rárín ìfẹsẹ̀sẹ̀ Adékúnlé o. rẹ́kọ̀dù tó wá jáde lẹ́yìn oṣù kelòó lẹ́yìn ọdún kelòó tí ọkọ̀ olóyún kulẹ̀ gbé jáde <laughs> rẹ́kọ̀dù àǹbísàn yìí ẹ fi hàn àwọn èèyàn ẹ fi hàn àwọn èèyàn. yeah mm-hmm. ambition. Mm tí mo ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí báyìí ni hmm. after three years plus. tọkọ olóyún kú ẹ lódìdí ọdún kan ẹ gẹẹti ara yín <laughs> ẹ ní ẹ tún máa pè ń jọ mí pé ẹ fẹ́ pe ṣé a máa nù pé ṣé wọn ṣé èèyàn kúbà náà ni. Baba, lẹ́yìn ìgbà tí ṣé a máa ń kú tán hmm. mi ò believe pé wọ́n kú lẹ́yìn ìgbà tí mo kúrò ní police station màá wà nulẹ̀ ńgbà mi àdèmàdà ìgbà tó yẹ pé mò rí wọn ah, ó ti wá pẹ́ lady kan àdẹjọ́ ń gbélé ń jọ yẹn ni mo á bèrè pé ah, ṣé lóòótọ́ lọ́kọ lóyún kú ni. Ah, ah. wọ́n ní ó ti kú ṣé ṣé ò sí wọ́n ti sìn wọ́n ti pẹ́ ìgbà ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pọ̀kọ lóyún kú. kábíyèsí olódùn wa wàláhì làásìm torí mo rẹ̀ páyé ti tán ni. rẹ́kọ̀dù ambition yìí lẹ́lẹ́ẹ̀kẹ́ lo rẹ́kọ̀dù yín. àmọ́ tí ṣe rẹ́kọ̀dù tipẹ́ kí n tó mọ̀ wọ́n. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún lélẹ́yìn. rẹ́kọ̀dù ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ ṣùgbọ́n ọ̀nà wá sí ọ̀nà sì tún tì irú ẹ̀ lágbára o kí wọ́n promise èèyàn pé lónìí náà ni tọ́ a bá ti ń dẹ́kọ̀ọ́ padà lọ́la ni wọ́n gbé mọ́tò fún ọ tí kò sì pojú ẹni bẹ́ẹ̀ dé ẹ ẹ fẹ́ mọ yàgbẹ́ ṣòkòtò. ó dàbí kémi náà kémi náà bá wọn lọ́njọ́ náà. kábíyèsí ọlọ ó dàbí kémi náà kúnjọ́ náà. ẹnikẹ́wò kan wà nínú orin yìí ẹ kọ́ kí n gbọ́ inú kóyì ni mo ti sọ wípé nínú orin mo ti sọ wípé àwọn ta pèlè ènìyàn ta finú tán tí wọ́n jẹ́ kó rí ìkósùn tọmọṣírí ìyẹn ni àwọn náà ń pólè wájà náà ń polókò wá mú ọ̀dàlẹ̀ á sì balẹ̀ kó dájú ibẹ̀ mo sọ pé kúlù mọ́ òun aláyáfá ní wáyà bùkà wàjúrọ̀ bùkà sùlíjà lálẹ́ ìwálẹ̀ kìrami gbogbo aláwọ̀ fààyè ilẹ̀ lọ́jọ́gọ̀ ṣé ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ barista ni. mi kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Ah. ẹ ṣe akó gbogbo àìdí àbàrísà tán yányán. kádàrá aláwo ni akáńkádìrì kò yé mi náà bó ṣe jẹ́ owó ọlọ́run bẹ́ẹ̀ ní òkìkí o. Hmm, hmm. ọ̀dà àwọn èèyàn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí rẹ́kọ́ọ̀dù ambition tẹ́ ẹ gbé wá yìí bó o ní níbo wọn ò ti máa ríra àti pé nọ́mbà wo ni wọ́n máa pè sí wọ́n lẹ́ẹ̀ ti ní booking office ń bẹẹni ah, bẹ́ẹ̀ mo ní mánéjà ní ok tasco ni manager mi nìbàdàn. tasco prom ah manager eléré ńlá nù ah àwọn e- àwọn eléyùn ah àwọn tasco ah, kábíyèsí ọlọ́run. Ah, rómò dẹ̀dẹ̀ ni ó ta bọ̀ tó bá fẹ́ kó wìtìwìtì nìbàdàn bí báyìí tó bá ti rí tasco hmm. so nọ́mbà tasco tán lè pè wọ́n sí nìbàdàn bí báyìí zero eight zero hmm. thirty four hmm. zero one one zero two nine. láìpẹ́ yìí náà a padà á padà gbẹ̀yìn wá sí Ìlọrin tẹ́ wàá ṣeré táwọn ará Ìlọrin tí wọ́n wò sóò torí àwọn náà ń kó jẹ bẹ́ẹ̀ ṣe ń kọrin o wọ́n ń kó jẹ bẹ́ẹ̀ ṣe ń kọrin o track mélòó ni rẹ́kọ̀dù yẹn ni. eight track ló wà track mẹ́jọ ló wà bẹ́ẹ̀ track mẹ́jọ ló wà bá fẹ́ ẹ̀ gan gbogbo tó ti ń orin pátápátá ló wà hmm. ok tí wọ́n bá fẹ́ pè mí direct hmm. zero eight zero. zero eight zero. eighty two. Mm-hmm. zero two. Mm-hmm. four nine. Mm-hmm. five seven. ẹ tún pè. zero eight zero. zero eight zero. eighty two. eighty two. zero two. zero two. four nine. four nine. five seven. five seven. adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun.